阿拉木汗。 وكل بدعة ضلالة وكل ضلالة في النار نيتي دوقف الله صلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين إنتي الله سبحانه وتعالى تيوب بديدي pé kò lè máa jẹ́ fún gbogbo àgbáńláyé kí as-salatu náà máa bá àwọn ará ilé anábì àti àwọn sàhábà rẹ̀ àti àwọn ìyàwó rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama ní أنا آسيا بيا و أرطوبة نبا أهمية الصبر على الطلب أتاكي كاشي سور لولي بافي قور وميما آتي فضيلة الشيخ الدكتور إدريس أبو بكر حفظه الله تعالى ورعاه وسدد الله خطاه tí wọ́n sì tún fi àwọn ìpenilákìsí kan síbi àwọn ọ̀rọ̀ náà kíbi tí Allah subhanahu wa ta'ala fẹ́ kí ọ̀rọ̀ lọ lánàá òun náà lọ̀rọ̀ gbà àkíyèsí tí a wà pèrà wa lénìí alimaforodu ni pé àbájẹ́ kó so mọ́tà náà ni torí pé ìṣe sùúrù lórí wíwá ìmọ̀ òun la gbìyànjú àti mẹ́nubà àwọn kankan bẹ tí àwọn alfa ò máa pè wá sí tíjòkó bá ti ń da àwa ọlọ́mọ kí bá ìpapọ̀ òun náà ni ká sọ̀rọ̀ nípa àdábù tọ́ọ̀lì bìlẹ̀ ẹ̀lì adabu طالب العلم، ẹ̀kọ́ tó yẹ ká bá lára ẹni tó ń kọ́ ìmọ̀ lakin huna zahira ìṣẹ̀lẹ̀ kan ń bẹ tó ti ń ṣẹlẹ̀ káàkiri tó wá ń ba nínú jẹ́ òun ni pé àárí àwọn èèyàn ní ọmọ ìyá wa lọ́kùnrin lóbìnrin gẹ́gẹ́ bí àkíyèsí tá a pé àwọn umahati sí nírọ̀lẹ́ yìí yóò dá ká pé àwa tá a jẹ́ àwa àbá ká pa àwa náà ṣàkíyèsí ọ̀hún àṣà kan ti fẹ́ gbòde kódà lómi máa ń sọ pé ìgbà mọ́ ti pọ̀ náà ló fà á ìmọ̀ síkọ́ ló fà á àìgbọ́ ìmọ̀ yìí náà ló fà á ó ní àṣà al-khulu'u huna wa talaqu hunaka al-khulu'u huna wa talaqu hunaka ó ní ká gbọ́ pé lágbájá àti lágbájá tó ṣe pé njọ́ tí wọ́n kọ́kọ́ ti ara wọn tán ṣe ákùdù nìka àtúngbéra wọn délé wọ́n mọ̀ fara wọn lọ́wọ́ bíi pé kẹ́lómi ò mọ́ gbáyàwó máwọn lọ́wọ́ ni a máa kàn rí pé kò ní jọdún méjì mẹ́ta lọ bí ò bá jọkọ ni ó sọ pé òun fẹ́ ṣe tọ́lá a ṣe pé yàwó òun ni ó sọ pé òun fẹ́ ṣe alkhola ó wá ń ba nínú jẹ́ pé kò tún wá sẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ẹlòmíì kan pariwo tọ́láàkì ọ̀hún náà ni kò lágbọ́yé ń pa ẹ̀ kò lẹ́kọ̀ọ́ rẹ̀ yóò tún ṣe tọ̀ lápọ̀ ọ̀hún tán yóò tún wá ṣe lọ́m̀bẹ̀m̀bẹ̀ náà ni obìnrin míì náà sì ń béèrè fún kọlọ̀ apadà ní pé òun náà lẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ yóò ṣe tán náà yóò padà tún ṣe lọ́m̀bọ̀ náà ni nígbà ó ṣe pé ẹ̀kọ́ tó yẹ kó pé lára kálukú ẹ̀kọ́ ni ò pé àwọn tó wá já ìyá wa láwọn sisters wa tàwọn mahati anu allah subhanahu wa ta'ala ó ka ká láǹfààní àti le gbé àwọn ọ̀rọ̀ kan yẹ̀wò pẹ̀lú wọn nírọ̀lẹ́ yìí yóò wá dáa náà páwa tá à lé náà yóò dáa káwa náà ká gbọ́ àgbọ́yé rẹ̀ ìgbésí ayé lọ́kọ láya ìgbà ọlọ́run ọba fẹ́ describe ẹ̀ fún wa tó ní afẹ́yàwó pé ẹ máa fẹ́yàwó ọlọ́run wá sọ kinní ó ní lításùkù ní ilẹ̀ ìhà lèmáàdá lításùkù ní ilẹ̀ ìhà àṣẹ́yìn tó yẹ káàrí lára obìnrin ó ní àṣẹ́kìnà òdìgbéngbà téèyàn bá fẹ́yàwó ó yẹ kéèyàn ó lékún ní fọkànbalẹ̀ ni kí gbogbo èèyàn wá rí pé ah, ah, ọkàn lágbájámọ̀ á àwọn ènìyàn ọlá kún sí ẹ̀sì ìyàwó ni èéṣe tí gbèsè ayé lọ́kọ láya tí wá ń kúrò níṣẹ́ kí náà tí ń di jẹ̀hímù mọ́ wa lọ́wọ́ èyí dábí rí fọ́kànbalẹ̀ àárí fọ́kànbalẹ̀ mọ́ wàhálà lókùtà rí àwa rí pé bí bá ti máa ń wí òbó sọ pé onílé di ọwọ́ Alejo náà kọ́ ó di ẹrù àwa rí pé àwọn obìnrin wa èyí tó pọ̀ ó wà lọ́wọ́ wọn látara àìnísùúrù látara àìgbàfàfọ́kọ tó látara àìlágbọ́yẹ̀sì tó àtàìgbé ọkọ síbi tó lu aníwó gbé sí ó jẹ́ kó ṣe pé láwùjọ lè ní èyí mọ́ ti ṣàkíyà yóò àmá láwùjọ ó ti ó ti fẹ́ mọ́ ṣúyàn ẹkẹ́ mọ́ gbọ́ ní lágbájá àti lágbájá ẹ̀rọ ti ṣètọ̀ lágbájá àti làkásígbè wọ́n ṣe kọ́lọ̀ tọ̀hún àti tọ̀hún àwọn anilẹ́kọ̀ọ́ rẹ̀ ó dàgbà ṣe ìdánilẹ́kọ̀ọ́ rọ̀ lẹ́yìí látún wá rí ìbéèrè kan ti ń jẹ jáde èyí náà tún padà wá dẹ́rùbà mí bá wá pé ẹ dákun ó wà nínú Islam pé káfà wá bẹ́ kọ́yàwó wọ́lẹ̀ kan wá dẹnu ẹta ẹ̀sìn ọ̀pẹ́ tọ́rọ orú ọ̀rọ̀ bá ní bá ti ń wá ó ti ó ṣẹlẹ̀ ń bì tí ó bá ṣẹlẹ̀ wọ́n ní ṣe kínú wọ́n ní béèrè rẹ̀ mo wá bí wá rí pébi tọrú rọ yóò dá ká bá wàtá jẹ́ àwàtá gbé wọn sílé náà sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ̀ tá a fi bára wa sọ̀rọ̀ yà yín lánàá òun náà la fi bá àwọn obìnrin náà sọ̀rọ̀ ọ̀rọ̀ bó láti wá tó lé wà yìí tá a bá wọn sọ yìí yóò dá bá bá wa tí a ń gbé wọn sílé náà sọ ṣẹ̀sì rí in tó sọnù lára kálukú wa tí gbogbo ẹ fi rí báyìí ó ní pé àwọn in tó lúwa láàlẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó láàlẹ̀ fún wa ní al-Qur'an tó láàlẹ̀ fún wa ní sunnata nabuwa Muhammad sallallahu alaihi wasallam àwọn nǹkan yìí náà àwọn obìnrin ń gbé ti wọ́n lẹ̀ náà ṣe gbádùn lé ọkọ àwọn nǹkan yìí làwa náà ń gbé lẹ̀ àwa náà gbádùn àwọn ìyàwó wa mọ́ ẹ wà lẹ́ lómi lẹ́yìn pàjọ jòkó báyìí ṣebí tá bá ṣe tán ní ìsìn tán <laughs> obìnrin míì náà látàárọ̀ tọkọ bá ti jáde ara rẹ̀ ó mọ yá nínú rẹ̀ ó mọ dùn ṣẹ́rí tágo márùn bá ti lù tí ti ń kú wákàtí kan tọ́kọ ó dé yóò mọ̀ lórí pé eh ọkùnrin yóò tún wọ inú ilé ìwá àwọn kinní kan sọnù lára wa ni a máa sì lè rí ihe padà a wá lè sọ́tán yìí àmọ́ yóò dá ká mú àwọn nǹkan tó kàn pàtàkì pàtàkì jùlọ nínú nǹkan tí alukur'an tó tọ́ka wá sí ń bá nínú jẹ́ pàwà tá à ń ṣe súnà ló yẹ kí gbèsè ayílọ́kọ láyà wa àwa ló yẹ kó dùn jù àmọ́ ń dùnyàn pé àárín wa ni ilé ìtọ̀ láti ilé ilé ìṣekúlówó ilé àárín wa ló ti wá pọ̀ ẹ̀sì wà wọn ìyá tí wọ́n bí wa níjọ́ wọn àná àtàwọn bàbá wa ìyá kálukú wa tó ti fẹ́ jọ wọn fẹ́ wọn yà ń fẹ́ mí ilé wọn ni ẹ̀rì kí wọ́n jọ lóra wọn láti kékeré wọ́n sì lóra wọn tí yíò fi jọ tán lẹ́nu ara wọn nǹkan kan náà dúró tí ẹ̀kọ́ kan ní bẹ lára wọn kìí ṣe pé táwa rò pa à ń rí lára àwọn obìnrin lẹ́ni táàfẹ́ ní sùúrù kìí ṣe pé àwọn bàbá tiwa náà mọ́ rí lára àwọn ìyá wa àwọn nǹkan kan náà ń kọ̀nsídà àwọn nǹkan àwa náà wá fẹ́ kọ̀nsídà rẹ̀ mọ́ àmẹ́já kọ́kọ́ fún wa ní príncipù àkọ́kọ́ ká mọ̀ pé jòkó yìí ẹ̀ẹ́ kí làwọn obìnrin mọ́ ń ṣe alìmọ́ lọ́bẹ̀ o torí pé kò sáàsù obìnrin jòkó yìí báyìí gbogbo àwa tá mẹ́rin àyíbá ti la pọ̀ tó yìí náà kí ń gbogbo wa ọkùnrin ni wa so táwọn obìnrin àti ìwé tí wọ́n náà gbà tí ò sáwà náà mẹ́ tí mo sì lérò pé bí idhnillahi ta'ala yóò ṣiṣẹ́ díẹ̀ lára wọn insha Allah àwa náà káwa náà wa sọ tiwa náà ẹni tọ́lọ́run bá ti kó yọ kúrò nínú àdánwò ni kó mọ dúpẹ́ o ẹni tí bá ń bẹ lára rẹ̀ kó bẹ lọ́run ti ọ̀rọ̀ ara rẹ̀ ẹni bá wá mọ̀ pé a kò sí lára tèmi ẹ̀ alhamdulillah ní àti ìyàwó tèmi à ń gbádùn ara wa ẹ dákun àárín ara wa ẹjá mọ bára wa sòótọ́ ọ̀rọ̀ ẹjá mọ bára wa sọ òótọ́ torí kíní ni ó wá dàbí ìgbà tó ṣe pé sáà gbàgbọ́ yá alukur'ani àbá gbàgbọ́ yá àdìsí anábùwà muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ fún wa ní píríncípù kan píríncípù mélòó mo pé jẹ́wọ́n ẹyọ kan sẹ́ni píríncípù ẹyọ kan yìí tí a bá mójútó gẹ́gẹ́ bí baálé ilé tá a sì gbọ́rọ̀ sóluwalẹ̀ alukur'ani ló wí o píríncípù tí ń mú wa yìí alukur'ani ló mú wa o. ṣẹ́rí príncipù ẹ̀yọ kan péré gbogbo nǹkan tó kù tán máa pe pè ní ẹ̀tọ́ ọkọ tó yẹ kó ṣe fún ìyàwó rẹ̀ ẹ̀tọ́ ìyàwó lórí ọkọ tó dọ́ranyàn ọkọ gbogbo ẹ̀ àgbẹ̀ príncipù ẹ̀yọ kan yìí ló ma nígbà alukùránì ó máa sọ wa alukùránì ní na bil ma'ruf príncipù náà jù bá ń lọ wa'ashiruhunna bil ma'ruf alukura ni láwọn obìnrin o ẹ wá fẹ́ bá wọn gbé ẹ̀wọ̀n aṣìrú ibi mu'asharah mu'asharah ni pé ẹ jọ gbé papọ̀ ẹ jọ jòkó pọ̀ ẹ jọ gbénulé lọ́kọ láya so ìbálò yín pẹ̀lú wọn alukur'ani ni bil ó ní pẹ̀lú tó ṣe pé etí kan ò ní gbọ́ pé ń báyàwó yín lò bẹ́ẹ̀ kán mọ́ kì í pẹ̀kúṣẹ́ ìtumọ̀ ma'arúfù ló ìyá ni pé ìyá àrífúhun náà sùkìrà ìbálò tẹ́ bálò ó ní bálò táwọn èèyàn gan mọ̀ pé àá tán bá ń wá dáadáa dáadáa rí ìtumọ̀ rẹ̀ nú nǹkan tó pé kò sí títí ó gbọ́ tí ò ní sọ fún yín pé áá ah, ah, sàdánkátà yín anírun tá fi ma bóbi ni lòlò ẹlákun béèyàn bá máa ń náwó lórí ìyàwó rẹ̀ gan táwọn èèyàn bá ń gbọ́n ta pé àpẹ ah, tí ń wo wọn à lójúmọ́ kan tí máa ń jáde lọ láàárọ̀ báyìí lẹ́yìn pó fowó ọbẹ̀ ẹlẹ́ fi gbogbo ẹlẹ́ yóò tún fún ìyàwó rẹ̀ ní extra change pé kó kàn fi sápò gbogbo ẹni ó bá gbọ́ ṣé wọ́n sọ pé ó sì wà ókè àbí wọ́n sọ pé à irú náà dandan wánu kí ni wọ́n sọ nù méjèèjì à sọ̀rọ̀ jẹ́mọ́ wọ́n kí pé sàdákátà rẹ̀ àbí irú tálùkùrá nìfẹ́ a máa fi báwọn ìyàwó wa lónìí wa ashiruhunna bil ma'ruf ẹ fi dáadáa dáadáa tí ò ní sẹ́ni tí ò ní mọ̀ ní dáadáa ẹ fi báwọn ìyàwó yín lò tẹ́lọ́rọ̀ tá fẹ́ gbéyẹ̀wò yìí ó ó jìnà sí irú tó yẹ ká mọ bára wa sọ ó jìnà torí dáwúrà tá wá ọ̀rọ̀ mímọ̀ lábáwá àmá kíyèsí yìí ó pọ̀ láàrin wa ni wọ́n ba nínú jẹ́ èéṣe èéṣe tààsì àwọn aláṣì kẹ́kọ̀ọ́ al-Qur'an ọgọ̀rọ̀ ní hufab àwọn tá ń pè láwọn ìyàwó àwọn náà hafidọ́ọ̀tù ló pọ̀ nú wọn wọ́n ma jẹ lẹ́rú lẹ́nu bíi bí pọ́ ọmọ ni wọ́n ọ̀gọ̀rọ̀ wa àwọn àhàdìtì láhá sórí yìí wá lò sí ń bá ìyàwó wa nílò dáadáa lóòótọ́ tẹ́lẹ̀ lómi ìbò ti wà gbogbo pé ó gbà kó ń bá ìyàwó rùn tẹ́ bá bí tó náà sí mọ̀ lọ́kàn ara ẹ̀ lẹ́yìn pé ra aṣọ ọdún ó parí yóò wà máa rí rẹ̀ nídìí pé tó máa ń wá exemplary ọkùnrin òun ni number one ah báwọn ìyàwó wa lò dáadáa adábọ̀wà muhammad sallallahu alaihi hadith adábi ni khairukum khairukum li ahli khairukum khayrukum li ahli wa ana khayrukum li ahli òṣìṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó ní khayrukum ẹni ó lóore jù láàrin ẹni ó dáa jù láàrin khayrukum li ahli ó lẹ́ni tó yẹ kó dáa sáwọn ìyàwó rẹ̀ tó yẹ tó bá kó gbogbo àwọn èèyàn kalẹ̀ pé bóò lẹ́ ti ń báyàwó yín lò ẹni ó bá báyàwó rẹ̀ lò dáadáa jù òun náà ló dáa jù láàrin anábì ní kí sì mọ́tàn yín o wa ana khayrukum li ahli ebi tí a sì ń wò yìí èmi mo dáa jù nínú gbogbo ẹ̀yin èèyàn sáwọn ìyàwó tèmi ìdákùn tá lè fọwọ́ rú ilé ìsọ̀yànú wa kò mọ̀ rókì láyà kálukú wa ǹjẹ́ tán bá pé ìyàwó kálukú wá kalẹ̀ kó lẹ́nu bí ìbò ti wá o kìí gbàdúrà kọ́rọ̀ délẹ̀ kí ìyàwó òun wá lọ rí sọ̀rọ̀ òun fẹ́ ní kankan lóòótọ́ èèyàn máa ń fẹ́ pé in tó sì dáná nù gbogbo ọ̀rọ̀ ọlọ́kọ láya kò gbọ́dọ̀ a bá ti fẹ́ àwọn èèyàn máa béèrè ni pé àà ẹ̀yin náà lẹ́ eléyìí wò فأين الإسلام المدعى فأين السنة المدعى Islam tá ń pè pé òun wádá súnà òun náà wádá àwa tún wá láwọn ìyàwó tí wá àwọn ìyàwó tí wọ́n gbàfà fọ́lọ́hun wọ́n gbélé fọ́lọ́hun àwọn ló ká máa kẹ́jú àwọn ló ká máa ṣàánú jù ẹ wá jẹ́ agbé alukur'an ó ní ar-rijal qawwamuna 'ala an-nisa báwọn ọkùnrin ni wọ́n ní control àwọn obìnrin alukur'an wa bẹ́ sọ̀dí fún wa ó ní ìdí àkọ́kọ́ bima faddala Allahu ba'dahum 'ala ba'd onídìí tán ṣe rí bẹ́ẹ̀ ni pé látara pọ́lọ́hun subhanahu wa ó gbé ọlá fún apá kan nínú ọjọ́ apá kan lọ ìyẹn ni pé ọlọ́run ló kanlẹ̀ kanlẹ̀ gbọ́ láfọ́kùnrin bẹ́ẹ̀ nìkan rí bẹ́ẹ̀ àwa la sọ yín dọ̀gá ló fi pé obìnrin tí ò bá ti gba ọkọ lọ́gàá ń ṣera rẹ̀ ní o ọlọ́run ni ò gbọ́rọ̀ sí lẹ́nu o ọlọ́run láàkàn mọ́mọ̀ gbé lẹ̀ bẹ́ẹ̀ bó ti wà nù ọlọ́run wá ní nǹkan kejì tó wà fà ni pé wábì máa ń fà kú min amwalihim bí a fẹ́ dúnú wà bima anfaqu min amwalihim ọlọ́láwọn ọkùnrin sì ń jọ́gá fáwọn obìnrin pẹ̀lú tí wọ́n ná lórí àwọn ìyàwó wọn ṣe mọ̀ pé tó kù ta sọlé ayé dà lẹ́nu àwátá aláǹpẹ́ra wa ní bá lé lé ó wá ń dípa tí wá ń pè àwọn ìyàwó jòkó pítọ̀ umu abdullah ọ̀wọ́ náà níbi gbogbo ẹ ti ń lọ níbi ọ̀rọ̀ ti wá dé yìí tọ̀ bó ṣe cleaner náà lọ́mọ lọ́rẹ̀ ṣe ní ibì kan wá fi kún sí ọwọ́ rẹ̀ o tọ̀tọ̀ ọba ti wá ríṣẹ́ ṣe yá ti mọ̀ sí rèé sọ́rọ̀ owó lé mímọ̀ sáré rẹ̀ owó tá sì jẹ́ àá ọbẹ̀ oúnjẹ lé mímọ̀ sáré rẹ̀ pọ̀tọ́rí ti ilé ìwé àwọn ọmọ àpòkànmí o aláì orí burúkú lólúwà rẹ̀ fi ṣayọyọ ọlọ́mọdé àbá wọn sí gbogbo tó bá ti ń pè ní náfàkà wípé owó tí ó jẹ́ póbìnrin ní fẹ́ ṣe ìnáwó kan kò gbọ́dọ̀ wá látọwọ́ ara rẹ̀ àtọwọ́ ta ló ti gbọ́dọ̀ wá àtọwọ́ ọkọ ó fẹ́ jẹun owó rẹ̀ kọ́ la fẹ́ ó fẹ́ wọṣọ owó ọkọ la fẹ́ àwọn ọmọ tó bí fẹ́ lọ léèwé owó tọkọ ni gbogbo tó bá ń jẹ́ bùkátà yìí pátá ọkùnrin ló gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí responsibility rẹ̀ sọlọ́bí yásí pé ó tako làákàì ó tako ṣẹ̀ríà kọkùnrin wá kó obìnrin jòkó pétọ̀ jájọ pín méjì èyí tèmi ó mọ̀ sí rí eléyìí ni kí ìwọ náà mọ̀ sí Islam kan kódà àwọn ẹlòmíì tí wọ́n ń bá débi pé àwọn ogun wá ṣiṣẹ́ mọ́ táwọn sisters bá pé yanjọ́ mi báyìí ẹ wà rí pé súrọ̀ tó kúnlẹ̀ ni pé àwọn obìnrin ló wá kù tán lọ wá dúró ẹ̀yìn lọ́jà lóko lódò wọ́n wá lọ gbogbo ẹ̀ àfáwọ́ sí jòkó owó tó bá wá pàdé ni wọ́n tún wá jọ mọ́ ná bá ní kò wá rí ti wí kọ́ wọn o ẹjí ń sọ àṣírí kan fún wa ṣe ríjọ́ tí ó bá ti já sí pé obìnrin náà ní contribution nínú bùkátà nulé obìnrin ni ò lè gbọ́rọ̀ sí yẹn lẹ́nu ó jẹmọ́ ògbọ́ tóbìnrin bá ti jẹ́ sí pé bóyá owó ẹ̀bà lẹ́yìn fílẹ̀ ló wá ń ti ọbẹ̀ àbówó ọbẹ̀ lẹ́yìn fílẹ̀ ló ń sanwó ẹ̀bà tẹ́lẹ̀nu mọ owó ẹ̀bà tí ń san yóò yọ kúrò nínú àṣẹ tọ́lọ́wọ́n bá gbé fún yín ṣé ìta abait ọfẹ́ ọkọ̀ yóò yọkó torí pé obìnrin yẹn náà kàn máa di pé kíní kó máa wá sórí ẹ̀mí ẹ̀ pé a ilé àṣẹ afẹ́ mọ pàṣẹ mọ pàṣẹ mọ pàṣẹ after all at least èmi náà ní contribution nú lè yìí èmi náà ṣe kí ni jama mo ní contribution so tó bá ti ń wo rẹ̀ kóhùn náà ní contribution wàhálà ti dé ìyẹn ni ó máa mú misbehave ló fi jẹ́ sí pé gbogbo ẹni tí ó bá gbádùn ìyàwó rẹ̀ má jẹ́ kóbìnrin ó nípò ní gbọ́ bùkátà kankan jẹ́láàrin agbègbè yìí pàtàkì púpọ̀ agbègbè yìí sì máa ń ó rú ẹ̀ṣáàjò lọ ẹ̀dàkùn agbègbè yìí ìmọ̀ ṣe kí ni ìmọ̀ ń rú láfi ní pé àìtẹ̀lé Al-Qur'ani ní gbogbo ìgbésí ayé lọ́kọ láya fi ń di bó ti di ẹlòmí bá ti ń sọ yóò ti mọ fún ẹlẹ́ excuse bí a ayé ti kọjá rẹ ti ń sọ yìí Al-Qur'an mọ̀ pa yóò di báyìí kó tó sọ tó sọ Al-Qur'an ó mọ̀ pé kí ni ó mọ̀ pa yóò di báyìí kó tó sọ tó sọ wábìmọ̀ àǹfàkú min amwalihim a ma náwó lórí obìnrin ni àwa láásì ma ń gbọ́ bùkátà obìnrin má jẹ́ kí àwọ orí ó gbọ́ bùkátà kankan yóò jẹ́ kí èèyàn náà lè ní ẹnu ọ̀rọ̀ lórí rẹ̀ bá ti wá wí yìí ṣé túnmọ̀ táwọn ń wí ni pé èyàn wá ní ṣe kó yá lọ rí wá kò bá yẹ pé yóò gbé bá àbí yóò ṣógun owó ṣe dáwínú kàílà yìí tó fẹ́ máa rohun alùkùránì tó wá fèsì sí olúwa ní liyunfiqa dhu sa'atin min sa'ati liyunfiqa dhu sa'atin min sa'ati olúwa wá ní wa man qudira alayhi rizquhu falyunfiq mimma àdáhùlọ̀ subhanallah ọ̀rọ̀ lọ́kọláya lọ́lá àbádé bí ọ̀rọ̀ táwì ọlọ́rin ẹgbọ́ lè yóò fi kọ́ sáàtì ní sáàtì ẹni tá a bá gbà lọ́lá nínú owó tó ẹgbẹ́ owó tá a jogún fún pọ̀ min sáàtì bówó rẹ̀ ti pọ́n inú ẹ̀ náà ni kó ti máa ná bẹ́ẹ̀ náà ni kó ti ná tó kí láǹfà ní pọ́lọ́ ọlọ́run ṣàánú rẹ̀ pẹ̀lú ọlá àwárí lára ìyàwó rẹ̀ tọ́ ẹni tí ó wá ní à ẹ̀mí ò dẹ̀wá ní owó tó sì sọ yìí ọlọ́run fún ọ̀nà lè sí ló wá ní waman qudira alayhi rizqu falyunfiq mimma atahu Allah ẹni tó bá ṣe pé gbogbo ta fún lárísìkí ó mọ níwọ̀n ló wá ní falyunfiq mimma atahu Allah ẹ̀ díẹ̀ ta fún náà kó náà mọ̀ náà díẹ̀ ta fún yẹn náà kó mọ́ ṣe kí ni kó mọ́ náà ìwọ ni kí wọ́n náà mọ́ kọjá àyè rẹ̀ ah díẹ̀ ta fún ojú pé kọ lè àǹfààní ìròjú kọ ṣe ọbẹ̀ ọbẹ̀ ńlá lásìpọ̀ tí yóò fẹja gbígbẹ sí àti atagúngún pẹ̀lú ọbẹ̀ ńlá tí pé ó náwọn àyàtò kan tí ọ̀ mọ́ lórú nǹkan báwọn àbá rẹ̀ tí agbára ò bá jù bẹ́ẹ̀ lọ owó rẹ̀ wọ́dọ̀ mọ́ fílẹ̀ bí àwọn bá wá ní à inú iṣẹ́ láti mọ jẹ́ náà rèé à lè yóò fẹ́ kọ̀dọ̀ sáàtẹ́ min sáàtẹ́ wà man qudira alayhi rizqu falè yóò fẹ́ kọ̀ mí má àtàhùwà ṣùgbọ́n alábòsílẹ̀ lómi bí ẹ̀ bá ní kìíní kan ah in tí mo nínú o tí ó bá ti wá tẹ́ lọ́rùn kò tún wá ní lọ́rọ̀ tó dáa lẹ́nu láfi ní gbogbo tá sọ pátápátá abẹ́ príncipù tó wà ní pé wa aashiruhun bil ma'ruf ẹ dákun àwọn wa ẹjá ẹjá ẹjá yíjú padà sí wọn ká mọ̀ mọ̀ mú gbogbo ìyẹn máa ń rọ̀ fóbìnrin ni òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tọ́bá lọ rí wá mu'ashara tó jẹ́ mithaliya tó jẹ́ exemplary ọláàdọ̀ adébí sallallahu alaihi wasallam ti máa rí abẹ́dàkùn níbi tí bùkátà nábi pọ̀ dé níbi tí wàhálà àlèwú mọ́ pọ̀ dé kánábì tún wá mọ́ ráyè ìmọ̀ àwọn àjọ ń sáré ìyálà wa Aisha fi wá ń yà náà bí ilẹ̀ wọ́n wá ń ka skọ́ọ̀sì pé 1-0 ẹ̀dàkùn mọ́ aṣọ́rọ̀ olódà tó bá ń anábì náà wá gbàgbé 1-0 yìí yóò di 1-1 ìgbó wá dípọ́ ọjọ́ gorí ọjọ́ oṣù gorí oṣù ìyálà wa Aisha náà àwọn náà ti jẹun yóò dáadáa nulẹ̀ nábì àwọn náà ti wá àdìwẹ̀tì bí wọ́n ti wá lè gbéra ń gbà kékeré kò dà mọ́ ọlọ àǹfààní ká tún wá sáré bá tún yọ ànábì níbo ṣe ká tún sáré orí lè jọ sí àọ́yá bísmìláì nígbà wo bá bẹ̀rẹ̀ ànábì náà bá yà lẹ̀ yẹn lọ Àìṣà rọjọlá ní àbá ní àmà yàmílẹ̀ mọ́jà àrùjọ púpọ̀ hádá bìdáàkà eléyìí náà gbèsè gbẹ tìjọ sí kí ni yóò dìbà hàn so 50-50 ni ọ̀wulẹ̀ wíìnì mi àjọ kàá ẹ̀dàkùn èrè wo lànà bìbẹ́ jẹ́ mẹ́ tí dálì kí á mọ̀ mẹ́mẹ́ ṣùgbọ́n tá nábì bẹ́ẹ̀ ṣe fún wa ni pé àníbà àti mọ́ ń bóbìnrin lòrè bá ti pọ̀ tó yẹ bá ní ká mọ̀ ká pé ta ló ti báyàwó rẹ̀ sáré rí nísìnyí ẹ̀ẹ́rì pé àsìríkálukó tù ú ẹlòmí ẹlòmí wọn fún lé sí kí à ẹ̀sá ma sáré títì ní tàà ń ṣe rú eléyìí fún tàà ń bá sáré ìje bó lórí tí ẹ̀ náà ṣe mọ́ rí kó máa gbé wèrè bọ̀ láti lé wọn gan-an yóò wò pé ẹ̀ẹ́n sílẹ̀ ayé ti ẹ̀dùn báyìí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tààlà wá fi ti wá jọ anábì lẹ́mọ̀ gbọ́ tí aláwọ̀ Aisha ó mọ̀ kájú tí wọ́n sọ fún wa hadith dàgbé kíìsì nì kìí ṣe ṣáwà mọ́ kíìsì pé kọlì mọ́ mọ̀ pé sẹ́ mo recognize presence rẹ nulé mi olókàn wà fún obìnrin tá a ṣe bẹ́ẹ̀ fún inú rẹ̀ òun kò mọ̀ retí ka ìdèdè láti mọ́sálásí àmẹ́bí ẹgbẹ́ gbà tó lọ mọ́sálásí gan-an kí tó kí wùdé àgí ó sì jẹ́ gbé sílẹ̀ ẹgbẹ́ àà yóò máa gbàdúrà kọ́ mọ́dé bí wọ́n mọ́dé bọ̀rọ̀ ni torí pé ọba ilé dé tí èsì ìgbàgbé kú àgbákò dé aláyà àṣẹ dáadáa àṣẹ dáadáa ẹlòmí nínú ìwà bú tó ní tí ó mọ̀ tí òjò gbádùn ìyàwó rẹ̀ kìí ráyè kábóbì ní rojọ́ yóò wá tún bọ́ta karamba nínú o yóò wá tún wá bọ́ta yóò tún wá dọ́dọ̀ àwa ọ̀rẹ́ rẹ̀ lọ́gbọ́ à èmi ò ráyè nọ́nsẹ́nsì mi ò ráyè kí mọ rojọ́ kọ́ta dọ̀tí à kìláwó obìnrin ò ṣe gbà kò sí bọ́ ti bíjì tó dákùn só bíjì tó ànábíwà Muhammad àwọn àlùfáà wa wọ́n máa ń kọ́ wa ní hadithi kan wọ́n pè ní hadith Ummi Zari'a kí la pè hadith Ummi Zari'a hadith Ummi Zari'a ẹrúbìnrin kan náà ń pè ní Ummu Zari'a yẹ wọ́n bọ́rọ̀ wọ́n ti rí yàlàwà Aisha ń àwọn obìnrin bíi mélòó kan bá ti kóra wọn wánu wọ́n bá bẹ̀rẹ̀ bí àwọn obìnrin ti mọ́ sọ̀rọ̀ láàrin ara wọn náà bá ti dẹ́jọ́ lọ ẹni ilé ìbá sọ ah ọkọ mi ó mọ́ ń tọ́jú mi ó mọ́ ń ṣe gbá ó mọ́ ń ṣàwò ilé ah ọkọ mi bí kìnnìún ni ó ìmọ̀rànjú wọn ìmọ̀ sí gbá ilé ọkọ mi ah báyìí ni kálukú sá sọ tiẹ̀ ìkánú wọn òní wá ń ah àbúzárẹ̀ ọkọ nífà ọkọ ni o ah bàbá léèyàn lọ́kọ ó lọ́kọ mo lọ́kọ ẹ́ àbúzárè kí tó ṣe kí tó hàn ó ti ayé nìdí wá ká tó wí ká tó fọ̀ ó ti gbé ṣéènì wá ká tó wí ká tó fọ̀ oúnjẹ inú ilé kìnnìkan kìnnìkan ìgbà àwo kòkò wá wá sá ó nígbà tó wá fẹ́ lòmíì wá mọ yìí pé ah àṣeyàn ni Abu Zareh

ìyí tó bá yẹ kó rẹ̀rìn yóò yà rẹ̀rìn ìjọ yẹ kó mìírí hmm. ìgbó wá sọ gbogbo ẹ̀tán ànábì wa kọ́mẹ́ǹtì pé a ah, inú gbogbo ìtàn yìí ẹ kí mo dákọ pé nìkan ló gbádùn tálá dákọ rẹ̀ ó mú sáré àbí ànábì wa ni àjẹmínú sọ fún ọ sọ́rí ana laki ka abi zari'in li ummi zari' ana laki ka abi zari' li mada li ummi zari' a nabi ni sori èmi náà èmi gan báàbù sáré ti jẹ́ sí mú sáré o bẹ́ẹ̀ lèmi náà ṣe jẹ́ sí rẹ̀ Àìṣà ṣe mọ́ta fẹ́ mú mi ọ̀rọ̀ yìí bó bá ṣe lùmí ìyàwó rẹ̀ dé tó wá bẹ̀rẹ̀ jọ pé ah ó mú afsọ nígbà tán wálẹ̀ kan àwọn agbáṣọ kan wá ó ah, má Abdurrahman lọ́tọ́rí mo ti ṣiṣẹ́ lọ látàárọ̀ kí ló kàn mí pẹ̀lú mú ah ṣe ní wíì ó mọ́ ń dún obìnrin o inna lillahi wa inna ilayhi ẹ ọ gbé ọkàn ní mọ́ jẹ́ fún wọn bíkọ́ gbogbo nǹkan yóò tù sí yóò tù sí pé ah, ah tí mi náà mú wá yẹpẹrẹ tó báyìí yóò tù síbẹ̀ níwá lé mi bí ajá yóò di yóò mú yóò tù wá tù sí pé ah, ah tí mi náà mi ìjẹ̀ wá nílẹ̀ àkáì mi wá mọ̀ pé lọ́bíṣẹ́ látàárọ̀ yóò tù bẹ́ẹ̀ yóò tù tù sí pé ah, ah ẹ̀ẹ́n àti ẹ̀kan ilé náà ni láti ṣe adálẹ̀ náà o ń bá ti mọ́ tí ṣàdíkí gbogbo tí ń rò lọ́kàn yìí yóò kó fẹ́ wá sí lẹ́mì ni àbí yóò kó kò ríra wá sí lẹ́mì intelomi òfin dalẹ̀ ara rẹ̀ tí ó mọ̀ ní níjóbìnrin bá ti gbẹ́jọ́ dé tẹ́tí ọgbọ́ ẹjá tún wá fi ẹ̀kọ́ yẹ kẹ́ẹ̀kọ́ nílẹ̀ mi àdíjìta kéyìí ẹlòmíì máa ń tẹ́tí gbẹ́jọ́ ìyàwó rẹ̀ lóòótọ́ o àmọ́ ìyàwó mọ̀ rojọ́ lọ yóò wá gbọ́ gbogbo ẹ̀ tí a wá parí ẹ̀ wá sọ nǹkan kan kí ló fẹ́ kí n sọ sí nísìnyí ọ̀ ní fèsì báhùn tẹ́rí tó bá ti rògbò ẹ̀ wá ní hmm, ah ok àkíní ẹ̀ ó dẹ̀ wá da kódà ó ṣe rárá gan so wà ok ṣá kọ́mẹ́ǹtì kò bá jẹ́ kọ́mẹ́ǹtì tí wọ́n bí ọ̀la pé nígbà mo sọ lánàá kí lẹ wí tọ́ọ̀tì ẹ̀ ní rántí mọ́ ṣá sọ nǹkan kan ló lè máa pé ẹ̀ wà lọ́kọ̀ dáadáa àmọ́ kan bí ọ̀gọ̀rọ̀ wa nísìnyí gbà tí la pọ̀ yìí náà kan mọ̀ bí wa mélòó ló fàyè irú ẹjọ́ wẹ́wẹ́ báyìí lẹ́nu lé rẹ̀ obìnrin sì fẹjọ́ wẹ́wẹ́ ìrìn obìnrin nísì máa ń ro ẹjọ́ wẹ́wẹ́ mo lọ òde nìka kan àfààní tí bá ti rántí ẹni ò ní mọ́ pa mí alfa àtẹwà fẹ́ wá sọ̀rọ̀ bá pé ó rà àjẹsì ìyàwó òun ti ju ọdún tó lọ ìyọwọ́ parí 2020 àbí kílọ̀ àwí àfààbà pé ọkọ ìyàwó ẹ bọ́ta ọba bọ́ta mo fẹ́ béèrè àwọn ìbéèrè yìí tẹ bá sì ti fẹ́ẹ̀lì ẹ fẹ́ yàwó mọ́ nígbà tí ó béèrè wa ní afáàmù fẹ́ béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ fẹ́ wàhálà àbẹ́ ẹ fẹ́ wàhálà à ah, lọ́wọ́ kan láwa à ah, èmi ò fẹ́ wàhálà o èmi ò àbá ah, ẹ máa lọ lé yín bíkọ́ bó lọ́ ṣe níyàwó tó ọlọ́ọ̀ ní fẹ́ wàhálà ìjọ ọba ti ni jọmọ́ wàhálà ti dín kó ṣàwọn nájó ní wàhálà bẹ́ẹ̀ nature wọn ni nature tiwa náà wa ní pé gbogbo tí ó yẹ káwa náà kà kún wàhálà àwa náà ó kà kún wàhálà àwọn tàà gbọ́yé mọ́ rẹ̀ tí wàhálà fi ń bẹ́lẹ̀ lọ́kọ láya ìgbésí ayé mùsùlùmí ló yẹ kó dùn láàrin wọn àtìyàwó rẹ̀ a máa lo gbogbo àwọn ẹ̀kọ́ yìí mọ́lá anha wọ́n ní bá ànábì bá ti ẹ̀ ah ọlá ànábì jẹ́ ń sọ àkáànà fi khidmati ẹ̀wù gbọ́dọ̀ tó tún lò ní khidma khidma tẹ́rí tán bá ní amú ismul fáìlì jáde lára khidma ẹ̀yìn àfá lọ́mọkí ẹ̀dàkù kí láàmù jáde ismul fáìlì kí láàpẹ́ khadim kí ni túnmọ̀ khadimu ẹ̀tù ẹ̀yìn ẹ̀gẹ́gẹ́ ò lè túnmọ́ ọmọ ọ̀dọ̀ tí ń sáàbù èèyàn yẹn ni pé tàà nábì bá ń bẹ́lé yóò mọ̀ ṣiṣẹ́ fáwọn ìyàwó rẹ̀ ní kí lẹ́tún fẹ́ ṣe kéèyàn máa tọ́ bí kán máa gbéwédúlẹ̀ kéèyàn máa tọ́ tẹ́lò míì ah, kó yóò kọ̀wé ẹni pé àà ah, ah, èmi Abdullahi kí mi wá jókòó ti ewé dú àwọn náà ti ẹ̀gbẹ́ síra wò mí náà ìwọ wo aláàbẹ̀bí máa ń ṣe irú ẹ̀ sallallahu alaihi wasallam kódà àwọn yàrá àìsàn sọ́dọ̀ bí pé bàtà tó ti jánú lé anábì àti mọ́ran láì ṣe súnmé kàfá gbogbo nǹkan ìkò sí tán fi ń wá kọjá pé láti fi dun obìnrin nú ni torí nature wọn ó ní kéèyàn ṣáà máa ṣe nǹkan tí yóò máa tẹ́ wọn lọ́rùn tẹ́ bá ti ń rí wọn tẹ́ lọ́rùn ẹnu yóò máa ká wọn béèyàn bá ti rí ibi obìnrin lọ́rùn ẹnu ó máa ṣe kíni ẹnu ó ibi tẹ́ bá ní ó jókòó sí ní ó jókòó sí torí pé ẹ ti satisfy ẹ ẹ bá ti ní mọ́ lọ ibì kan kò ní lọ torí ó mọ̀ pé àìlò òun náà òun ó padà rí gbádùn lára yín àmọ́ ọ ní ó mọ̀ lọ ibì kan ó wá tún rántí pé à ẹni ó ní mọ́ lọ yín nísìnyí ìsìn làá jókòó lé làá gbá bọ́lá ní gbé yìí àádámi ànírómi dà wó ẹwọ àbú ìmí máa ńlá máa lọ bẹ̀ẹ́ ni ọmọ olóògbọ́n lọ yóò wà dáriwó kó tó wá di pé yóò lọ àbí ò ní lọ ẹ jẹ́ káwa náà ká tún ìṣe wa pẹ̀lú àwọn ìyàwó wa ẹ jẹ́ àtúnṣe káwa wò bí àwọn gbọ́ àbí wọn nígbọ́ ẹ gbọ́ nǹkan táfà kan wí ni ó sọ̀rọ̀ lórí gbogbo ẹ̀ generally ni obìnrin ló wá ní nǹkan ẹ̀ sì mójú ó ní ahsin ilanasi تستعبد قلوبهم فطالما استعبد الإحسان إنسانا ó ní wo gbogbo èèyàn tó rí o ahsin ilanasi ìwọ sáà mọ̀ sí dáadáa sáwọn èèyàn tasta'bid qulubahum tó bá ti ń ṣe dáadáa sí wọn ó sọ wọn in tó bá fẹ́ kí wọ́n máa ṣe ó ní kíni ó ní wọ́n ó ní wàtọ́lá mọ́sítà abadal ìsánú ìsánà ó ló ti pẹ́ tí ìṣe dáadáa sọmọnìyàn tí mọ́ ń sọmọnìyàn dẹrú mọ́yàn lọ́wọ́ dáadáa ní gbogbo ọ̀nà tó pọ̀ dàgbùtẹ́ nìkan bẹ pé pé tó bá ti wá mọ́sálásí báyìí gbogbo ọjọ́ tó bá ti wà yóò di gbogbo sáà ẹ̀kọ́ jáde gbogbo àwọn tó wà 10,000 owó kọ́ wa fún wa bí i ṣe ìpé tó bá dọ̀là bá túnlẹ̀ nìkan tí ń páàkì mọ́tò láti mọ̀ pé kọ́lọ́sì jójó òun ìjọbi tí ó tún wá ó tún wọlé gbì ẹ̀yìn mélòó àwa bí 200 ẹ̀yà ẹ̀tún ha fún wọn ó tún ha fún wọn bẹ́ẹ̀ ó tún ṣe bẹ́ẹ̀ ìjọ míì ìjọ míì tí ó bá wá tó bá padà fẹ́ bọ́ta fúnra rẹ̀ ni ó kó bàtà ni àbáwà lábà kó bàtà jẹ̀mú yẹ́nì bá fẹ́ kó alájẹ ẹjì bá wọn kó ẹ̀mí náà lè bá wọn kó irú àlémì ní ẹjẹ bá wọn ẹ mọ̀ ẹjọ ẹ ní mẹ́gbà tẹ́ ń dà sí bàtà. ahsin ila nasi tasta'bid qulubahum ẹ dákun kéèyàn wá máa ṣe irú dáadáa bẹ́ẹ̀ síyàwó ọ sọ dẹrú kódà àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n lọ ti lògùn fún níbi tó yẹ pé ibi bá ní ó sí ní ọmọ jòkó sí ọ ń dùn nú ọ ibi abá fi ó jòkó ní ó jòkó ẹ dákun gbogbo táwọn yìí abẹ́ príncipù ló wà wà á ṣèrò hón bil ma'ruf ṣẹ́rí ma'ruf kan tó wá ń bẹ dáadáa kan bẹ tó yẹ ká fi máa báwọn obìnrin lò àmọ́ àìfi báwọn lò ma'adara ma'adara yohannas dáadáa kan bẹ tó yẹ ká fi máa báwọn obìnrin lò a máa kìí fi báwọn lò ṣáàmà dáadáa yìí dáadáa ní pé àdámátá àdámá obìnrin àdámá kan mọ́ láwọn àléébù tí ó pọ̀ àdámá pé kò sí bó bá ti kéwú tó kò sí bó bá ti kàwé tó kò sí bó bá ti lówó tó kò sí bó bá ti gbé ọ̀dọ̀ àgbà tó àwọn ìwà táwí yóò máa bẹ lára wọn láwọn àléébù obìnrin ó gbọ́dọ̀ kù síbì kan ṣe wá rọ́gọ̀rọ̀ wọn ibi táwọn ọkùnrin ti máa ṣe mistake ní o ṣe níbi táwọn máa ń kù sí o níbi tó ṣe pé àti ilé wọn láwọn bàbá rẹ̀ ó ti mọ kọ̀rẹ́tì ẹ̀ lórí nǹkan náà yóò wá wò náà kó yí àmọ́ kò ní rí yí padà bí ó ti bá délé ti ẹnu ó wá délé ti ẹ ìwọ wá fẹ́ fi tipátipá kọ̀ rẹ ti ẹ wàhálà ni àìfi dáadáa bóbìnrin lò ní ànábì ló sọ ìmíkọ́ òṣèlá sọlá àlùsọlá ó istausu bin nisa'i khayran ó láwọn obìnrin tẹ́ ń wó ẹ wọn lò dáadáa ó ti generalize ẹ̀ ó já mọ̀ pé àṣẹ gbogbo obìnrin orí bẹ́ẹ̀ bọ́ ọba ní wọn ní àwọn olù ẹ ṣe sùúrù pẹ̀lú wọn ni o anábì ní dè ní pé fa innahunna khuliqna min dila ó nítorí pé ńgbà tá a fẹ́ dá wọn a dá wọn níbi rib egun fẹ́tàn ha ẹ bá làwọn ti mọ̀ pé ṣe ẹgbẹ́ egun ní sì wọ́ báyìí àbáwọn ribs bóòlù ti rí ó wọ́ ó níbi a ti dá wọn nù ó nítọ̀ ìgbà á dá wọn bá nì tọ́ba ní gbogbo tó a tó wọ́ yìí fa ìfẹ́ abta tó kíìmù tọ́ba ní a ó wọ́kẹ̀ èmi ó sọ ọ́ di tí ó straight tipátipá anábì ni tí ó ṣẹlẹ̀ ni pé kasarta ó padà kan dànù ni o anábì tí wọ́n á níyẹn tó wá sọ fún ọ tọ́ba tí wọ́n á lọ́wọ́ àfilẹ̀ pé tó kò lè mọ́ kàn án sájẹ mọ́ wọ́n rán tèmi anábìnrin yóò wà mọ́ wọ́ sí yóò mọ́ wọ́ sí yóò mọ́ wọ́ sí yóò fi wá wọ́ sí tányányán mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ni pé obìnrin in tó wọ́ níwà ní wọn wọn wá ṣe wò wọn náà ìtumọ̀ ọ̀rọ̀ nù o wọn sì tún ṣe fi tipátipá sọ pé àfikán tọba lọ fẹ́ tọ́ wọn tipátipá ọkàn dànù níbi ìwáyà kan anábì ni wà kásìrú ha tọ́lá àkú ha yóò ní pé ọ padà kọ́ gbẹ̀yìn ni o tọba torí pé wọ́ níwà irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà padà mọ́ ń di mitolak kí lápé wọn mitolak mitolak nínú kéwú ìtumọ̀ rẹ̀ ni pé bó bá fẹ́ yìí yóò kọ́ bó bá tún fẹ́ yìí náà yóò kọ́ tó bá tún fẹ́ yìí náà ẹ pàrọ̀ àrùkà sí gbogbo obìnrin náà náà wàá gbádùn ni ó lè jẹ́ ogun wọn ni ó mọ ẹrẹ́sùn kà sí wọn lẹ́sẹ̀ lóòótọ́ ṣùgbọ́n òun ló ní problem òní ò gbàgbọ́ yà àdìsí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam sheikhuna muhammad nasiruddin al-albani alayhi rahmatullah bóyá nù sílsílà kọ́nà ti sọ̀rọ̀ ni wọ́n ní gbólóhùn tá ànábì ní khuliqna min dila wọ́n dá wọn bí egun tó wọ́ wọ́n ní gbá àgbọ́yé tàwọn bẹ́ẹ̀ kìí ṣe bátàrí egungun náà ti dá wọn kọ́ o báyìí ṣìbíhù lànẹ́bì ń ṣe ń sọ fún yín pé àwọn obìnrin o gbóhùn náà ti jẹ́ wọ́n wọ́ o gbogbo wọn wà nù gbogbo wọn wá rí tó sì ti wà lára wọn o ń gbé bọ̀ ní o gbé wálé rẹ ni tí wọ́n bá ti wá rí tọ àgbélébù ti ẹnu àdúgbò sí gínú god tètè gbà ọ wà mọ̀ fi style mọ̀ correct ẹ̀ díẹ̀díẹ̀ òun náà mọ̀ change díẹ̀díẹ̀ gbogbo ẹ̀ máa ṣera wọn àmọ́jọ̀mọ́ àmójútó wáyìí ìyàwó tí ẹ wá níbi ó kù sí ibi ó kù sí nǹkan lọ wá fi ń ṣe problem nínú ilé àọ́ fẹ́ kí kíní òun kó lọ jìnà ni láfi ní gbogbo ìgbésí ayé lọ́kọ láya tó ń gbóná afọ̀rọ̀ ọlọ́run lẹ̀ afọ̀rọ̀ anábì ilẹ̀ ló fà á àwọn bàbá wa nílẹ̀ yorùbá yìí àwọn náà wá sọ̀rọ̀ kan tó jọ mọ́rọ̀ hadithu wọ́n ní aláwòkù ní obìnrin ah ẹni jọ mọ́ gbọ́rọ̀ aláwòkù bó ah ìròyìn yóò dáa bọ̀tán bá ní aláwòkù kí ni máa túmọ̀ sí wèrè àti wèrè kọ́nà wí wèrè lèmi ṣe máa ń wí jọ́nà bàbá kan ló padà wá tú fẹ́mi náà á kéwù mo ké lọ́dọ̀ yín bàbá ìsìn nígbàgbé kéwù yìí wọ́n ní túmọ̀ rẹ̀ ni pé tóbìnrin ṣe jáláwó kù ìjọ bá bẹ̀rẹ̀ gbèsè ayé ọ̀dọ̀ ta ni ó ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ìyá àti bàbá wọ́n ní tó àwọn ìyá àti bàbá àwọn ni wọ́n kọ́kọ́ wá rí àléébù tó kọ́ padà fẹ́ rí lọ́jọ́ iwájú àwọn ni wọ́n ti máa pariwo

ọmọ yìí rọ̀ṣídà lókù tí mo fẹ́ fẹ́hun tán ti gbá ohun ìtumọ̀ rẹ̀ pé tó ibi àwò kù dèrè ìwọ náà wá ṣe kínú wá bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn agbéṣẹ́ fún ọ wá tó súwọ́ ẹwà karamba ní àwa ọkùnrin mi wà ń bẹ ó wá rí wẹ́ ṣẹmọ tí yóò wá ṣe yóò wá wò pé ẹ̀hàn wo mi ò rò pé mo lè kó pẹ̀lú orun tí ń bẹ lára rẹ̀ yìí ó lè jẹ́ tí ìyàwó tí ẹ ní ni pé ìyàwó rẹ̀ ya ọ̀bùn jẹ́ pé àdánwò sọ̀tọ̀tọ̀ ìyàwó ẹlòmíì ọ̀bùn ló yà ìyàwó ẹlòmíì alápá kíni kíni ò mọ́ sí ò má náà dá tọ́ ìyàwó ẹlòmíì ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò mọ̀rọ̀ sọ ìyàwó ẹlòmíì bó ti dá tó bó bá dórí bẹ́ẹ̀dì kò dá mẹ́ẹ̀ kò lè satisfy ọkọ oríṣiríṣi ni wọ́n tí ẹni oríṣiríṣi tán jẹ́ iná ara ń dálù kùránì ṣe fún wa ní pé fáńkì ọmọ tọ́ọ̀bà làkún mìíràn nìsà ó túnmọ̀ sí pé kò lè satisfy ẹ̀ ní gbogbo ọ̀nà so tó báyẹ pé nìkan bẹ tọ́ ti rò pé á ah, ó gbìyànjú bí ìbọn ó kù síbi ibi tó kù sí wẹ́lú obìnrin mi tí ó bọ́ ṣe kínú tí ó bẹ dí bẹ́ẹ̀ kéèsì kọ́ ọkọ̀ ló kù lànà bí ṣe ń sọ fún wa bí àdìsí kan pé láàyè fúnrakùn mú omi ó lọ́kùnrin mùsùlùmí kò gbọ́dọ̀ mọ́ kórìíra ọmọ ìyá rẹ̀ lóbìnrin torí pé in kárí hà mí ní ha khuluqan bíyàwó rẹ̀ bá níwà kan tí mọ́ ń bí ọ́nú pé ah, ah ó sì wá rí báyìí anábì ní tọ́ bá wò dáadáa radiya ìyàwó tiẹ̀ wá níbi ó kù sí ọwá fẹ́ torí ẹ̀ gbójú ti dáadáa tí ń bẹ lára rẹ̀ àwọn náà ti gbáṣẹ́ nù aláwòkù lápé bàbá rẹ̀ ti wókù ìwọ náà wá ṣe kínú bẹ̀rẹ̀ ṣẹ́ ṣe wá rí ìjà fi wọnú sàárè gbogbo yóò wókù ni o torí ọkọ ti bẹ̀rẹ̀ ariwo ni pa ó fi ó fi kẹta bíyàn bá ti wá dàgbà dé bí àwọn bàbá wa báyìí ọlọ́mọ sàjẹ́ kí wọ́n pẹ́ fún wa lórí dáadáa tóbìnrin bá tún wá gbèsè rẹ̀ dé ṣe pé tó kù ní pé tọ̀ tí àwọn bá ti wá nílùú wa báyìí lọ́mọ àfà ìyá rẹ̀ lè ṣe dáàdì sọ pé kò yẹ kẹ́ tó máa ṣe báyìí mọ́nà gbẹ́nu ẹ̀ṣọ́ òun mú ẹ̀ṣẹ́ tí wọ́n fi bí ẹni mi à ní kò dá ìwọ bàbá kan màwọ́ ìgbé ẹ̀ sọ tí wọ́n náà ti rí bó ṣe máa ń ṣe ni ẹ̀ ó dá láwòkù àbí ó dá láwòkù ṣe mọ́ tó wà fọ́ ní jùlọ obìnrin àwa ọmọ táwa wà la gbáhùn ọmọ ṣọ́nà pé grandma ẹ jẹ́ ká lọ mọ́tò ti rẹ́dí grandma òun náà kò wá nílé jágbe mọ́ ọmọ ọmọ rẹ̀ ìwádìí ọkọ mi mò ń bọ̀ ọmọ òun náà tó náà tún jẹ́ ọmọ ọmọ òun náà padà wó yóò wó kù náà ní tí ó fi wọ́nú sáré ìtumọ̀ rẹ̀ ni pé bá ti dóbìnrin ni wọ́n fi ṣe kà bá ti dá wọn ni wọ́n fi ṣe kí ni jama wọ́n fi kí lọ wá ń kọ́ ìyàwó rẹ̀ sí kí lọ wá ń pariwo ìyàwó rẹ̀ sí ẹlòmí tẹbá rí bó ṣe mọ́ ń wó ìyàwó rẹ̀ ẹ́sẹ̀ bó rí ìbìlì ṣù ni ó dàbí àfáàkan ìyàwó rẹ̀ ti frustrate ẹ̀ méjì péré ní sọ àfáàkan ni wọ́n ní wá dé wá ń ké alukur'an àwọn afásìmọ́ ní bí alára àwọn tọ̀rọ ìfìlọ̀rọ̀ wà pé àwọn ọ̀rọ̀ tọ́kàn mọ́ fẹ́ káwà ọmọ lékíw káàkà káàkàn mọ́ fi rẹ́ ni bó lè jẹ́ kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n láfáàkan ń ké ni ó wá débì kan tálùkùránì ti wá nítọ̀ ẹ̀ẹ́mọ bẹnu àlìjọ́nà antum wa azwa jùkún pé àtẹ̀yìn àti ìyàwó aláhàbá ní allahumma la tafa'al allahumma la tafa'al alọ́dàkùnmọ́jọ ah, orí bẹ́ẹ̀ o <laughs> wọ́n ni tó fà ní pé ó wo ni pé àà ah, ah, èèmọ̀ tí mo ṣe sùúrù sí láyé ètò adínú àlìjọ́nà sí wàhálà ilẹ̀ <laughs> bí ẹ bá tún wá kí alukurani dáadáa alukurani jáwèé pé tá a bá dínú àlùjánnà kò sí ti ń jẹ́ nǹkan kan ń gbénu ẹnìkan kò sí mọ́ àwọn ìyàwó wa ní frustrate wa mọ́ ìgbádùn ló kù oníṣí gbogbo ẹ̀ mọ́ ọ̀kanu ẹnìkan náà ìyàwó rẹ̀ ńgbà tó hàn lè mọ̀ tí ìyàwó sọ kò gbá kò gbé ọ̀rọ̀ sí òun náà bá kọrin ó ní wàtẹ̀fútàhù lákánátì fámánláwúrọ̀ àìtàhù

àmọ́jọ̀mọ́ gbogbo àlébù tó bá ń bẹ lára ìyàwó kálukú wa wàláhì dáadáa náà ń bẹ lára wọn mọ́ wà tanra rẹ̀ mẹ́lòmíì tí a mọ́ tí fi mọ́ tanra rẹ̀ yóò wà lọlé ọ̀rẹ́ rẹ̀ bí àyàwó tí ẹ̀ ò tún ṣe gbogbo lé sáà mọ́ rọ́ọ̀fù lójoojúmọ́ ó wá lọlé ọ̀rẹ́ everything wá wà in order wọ́n tó tí àdáadáa wọ́n tó gbogbo ẹ̀ dáadáa ó tẹ́ bẹ́ẹ̀dì ó tẹ gbogbo ẹ̀ gbogbo ilé ṣàṣẹ ní gidi ó tún gbogbo lọ́fíńdà sí ah ẹ̀ ah náà wí náà ebi ìyàwó lélẹ́yìí ẹ́ inú inú ìyẹ̀gùn òdúngbà tí yẹn wọlé karambà ní wá dénú lé tí ẹ̀ ìwọ̀n lọ ń fi yíò àtàkì ìyàwó rẹ̀ mistake lọ ṣe ìwọ ọ̀bá náà ti dọ́rọ̀ lẹ̀ lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó ti kú ìyàwó yìí mashallah ah mashallah tabaraka ẹ mọ̀ gbádùn wọn gan àrùjọ ni ah, ẹ mọ̀ lọ bẹ̀rún yóò tó bá ikẹ́ni tó lè jẹ́wọ́ fún ọ ní o yóò ní ta ni karambà ní ara rẹ̀ lẹ́yìn kó gbogbo obìnrin gbogbo wọn náà rí báyìí so ìdí rèé bó la ń lọ ni pé kò yẹ kémi àti kọmọ wa bá wa mọ rí pàwà là ń bẹ ta la gbọ́ ládùú àwọn súnà táǹkà yìí àwa là á tún wá di pé àwọn ìyàwó wa wá ń jọ àá ní tó kù ni pé bó láti máa apply àwọn kinní yìí bó láti máa apply lóòótọ́ àwọn obìnrin ó pọ̀ lọ́wọ́ wọn o àmọ́ mọ́jú obìnrin ó tán ó ṣòro mọ́jọ́ obìnrin ó ṣe kí ni jama ó tọ́ ń sọ àwọn ọkùnrin mọ́ sọ rúdọ̀ ọ̀kọ́ fáwọn obìnrin náà gbogbo wọn lóòtọ́ lọ́wọ́ bá láwà ní àrùjálù qawwamuna 'ala nisa a máa remote control àwa ọkùnrin ọwọ́ ta ló wà wọ́n àwọn obìnrin yìí èyí tó bá níwà nù wọn tó mọ̀rọ̀ control ọkọ ni àwọn àlfáà máa ń sọ ọ̀rọ̀ kan ẹ jẹ́ n fi a máa ń sọ kan wọ́n ní ẹnìkan bẹ ní àsìkò jahiliya oníyàwó Abu Hamza ní ń pè ìmọ̀pókọ rẹ̀ Abu Hamza wọ́n lábú Hamza yìí ìyàwó rẹ̀ gbogbo ọmọ tí wà mọ́ ń bí láyé àsán ọmọbìnrin àsán ọmọbìnrin ìgbàjà ilé àsìrè tán gbọ́ ìsìláàmù yìí wọ́n kórìíra kí ó wá fẹ́ lọ́rin àjò kan ìyàwó rẹ̀ sì ń bẹnu yóò kò ní pẹ́ bímọ wá ìyàjò tí ń lọ ìmú wọ̀n pé tó súnmọ́ ni pé kí n tó dé ọ ti bímọ àmọ́ gbọ́ ò má jẹ ń bó bí ilẹ̀ o èyí má jẹ ń ṣe kíni má jẹ ń bọ́ ọmọbìnrin ńlẹ̀ o ah, kí ni má bọ́ ọmọbìnrin ńlẹ̀ tí a má jẹ ń bá ọmọ mo wí fún ọ o tẹ́bá ọmọbìnrin kọ́ ah sọ́rí tí máa ilé ti dé tí bá ti mọ̀ pọ́ mọ́ obìnrin lọ bí níjọ́ náà ní kẹrù mi ìgbénu lé ìmọ́ bí tí mọ̀ lọ gbé tọ́ ẹ̀ẹ́ ó dá mo ti lọ́nu tẹ́lígbà ó dé àti kí ló kọ́ ti bọ́lẹ̀ oríta àríwò ni oríta oríta náà ti torí dúrójú tì níjọ́ náà lálùkọ́rì sí ni wà idha bushira ahaduhum bil untha dhalla wajhuhu muswaddan wa huwa kadhib tọ́ba ilé sọ fẹ́ nìkan ni wọn kó bó ìmọ̀ obìnrin ojú rẹ̀ ó dàrú ni yóò àmọ́ banújẹ́ olúwa ní kódà yàtà wá rọ́ minal qawm yóò tún máa dọ́ọ̀jì yóò máa bí ti ń fi ìbànújẹ́ bọ̀ wálé nù ó bá rántí pé ẹgbó ṣebémi náà tiẹ̀ ti lérí pé bó bá ilé ṣupọ́ mú obìnrin ló bí rí èmi wọlé ẹ̀yìn wọlé náà nù káwá nílé wọn nírú yàyí ta wà yìí ilé tí ń bẹ ní ẹ̀kùnlé rẹ̀ ń bẹ̀ hùn ní ilé kejì ẹ̀pínjọ́ náà lọ́n sí ọmọ ń bora wọn lé ní bó ti ń gbé bẹ̀rù ó wá tó bí ẹ̀yìn bí ọjọ́ mélòó ma'adira yohannas alhamdulillah ó wá tó bí ẹ̀yìn ọjọ́ mélòó bí information ti kan ìyàwó nù pé ọkọ yín mọ̀ ń bẹ́ ń bí kò ma wálé mọ̀ à sọ bẹ́ẹ̀ àmọ́ ń tanra rẹ̀ ni à ṣe ló yà ájọ gbélé ẹ̀yẹ mọ̀ wò tọ́ ó bá mọ́ ma kókó tó bí ó bá lóun bọ́ ọmọ ṣeré ó bá lọ sọ́nà ojú wíńdò ebi <laughs> tọ́kọ ń gbé ló bá bẹ̀rẹ̀ orin màálẹ́ àbí Hamza ya àtìná يظل في البيت الذي يلينا غضبان ألا نلد البنين لا إله إلا الله وليس ذلك في أيدينا فنحن كالأرض لزارعينا ننبت ما قد زرعوه فينا àfà ní bá ń kọ orí yìí ó wà àlfáà tó ti mọ̀ túnmọ̀ rẹ̀ láti rẹ̀ rí un tẹ́lifí ti ń kọ́ ah Abu Hamza ń bi títí ń gbọ́ ní tí wò pé ah, ah kí lọ́mọ ìyá ń wí òun náà ní gbóhùn rẹ̀ yìí ó bá tó tó màálé abi Hamza tala ya atina ya dhallu fil bayti alladhi yalina ah ah màálé abi Hamza tala ya atina ah ah Abu Hamza kí ni a ní ṣe tí ò wọlé wá bá wa ya dhallu fil bayti alladhi yalina ah ajẹ́ ẹ̀gbọ́pọ́n ní ilé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa ń bí náà náà ń gbé ní ìsín àti ẹ̀gbọ́ ẹ̀fẹ́ mọ̀ gbọ́rọ̀ àti ẹ̀gbọ́ pé kí ni ilé tí ń bẹ ní ẹ̀kúnlé wa náà ń gbé àwa ní kí la ṣe wọ́n ní gbàdúrà náà alá náà lídà lìbàní náà alábò amúsà ń bínú pé àbímọkùnrin àtẹ́yìn náà wá ní wàlé ìsàdálíkà fi àìdí náà àwa kọ́ la àbímọkùnrin kèèkò sọ́wọ́ ti wá ń bẹ̀ kò wà á náà ká mọ̀ bí ọkùnrin ẹjẹ́ àjọ sọ ọ̀kọ́jọ yéra wa fanánù kalẹ̀ arúdì lizari ẹ̀yìn náà àwọn obìnrin ilẹ̀ lásán làwa jẹ́ ilé oko tá a máa ń dáko sí núbítù máa kọ́ dísàrọ̀ húhú fíìnà ìdẹ́yàn bá gbìn sínú wa ó kíni àá ó tọ́ ìwà Abu Hamza àtiwọ̀ gan lọ pín obìnrin bẹ́ẹ̀ obìnrin tó jù bẹ́ẹ̀ náà ni ó bọ́ta kí lọ́wọ́ jà sí. wọ́n ní ẹgbà tí ó fi kọ́ ní ilẹ̀ kìíní orí àbú hamza ń lú gan-an ní à ah, so èmi gangan ní ìyìn lọ́mọkùnrin ni wọ́n ní fún ẹ̀ náà ló bọ́ta ó bọ́ta tó wá wó ìyàwó bá ìyẹn tó wá ń kọ́ ní kò wá wọ́dọ̀ rẹ̀ mọ́ ó wá kẹ́yìn sí wọ́n ń kọ́ ní ìwọ́n jọ mọ́ òkè mọ́lẹ́ àbí hamza tàlàyà àti iná lẹ́ẹ̀kan náà àbú hamza òǹkà tó súnmọ́ ẹ̀ ló bá gbọ́ lẹ́yìn pé ṣáàjà mọ́ lọlé iyọ̀rọ̀ parí sínú àwọn obìnrin wa tán bá nírú ẹ̀kọ́ yìí kò sí bọ́kùnrin bá ti yẹ hànà tó téèyàn fi ọ̀rọ̀ tútù bá sọ̀rọ̀ yóò kọ̀ǹtúrò ọpọlọ rẹ̀ Abu Hamza tó lérí pé òun ò ní wọlé ó wọlé àbí ò wọlé tẹ̀rí tayọ̀ àwọn obìnrin wa náà nídìí eléyìí àmọ́ bí tá à ń lọ ni pé bá a ti sọ tó ti rẹwà tó yìí bóbìnrin wa ò bá nílò ẹ̀ lára káwa olùtolúwa ti ní kí أعمال وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك بارك الله فيك الله وبارك طيب الحمد لله طيب، الحمد لله الله سبحانه وتعالى كجيكي إيتاب ويكو سيغالان فاني لا القيامة كجيكي يأتي أوريك بأنبي القيامة ọ̀rọ̀ ni láti gbọ́ yẹn tó sì jẹ́ pé lábala kínní yìí èyí tó jẹ́ ẹ̀bùn Allah subhanahu wa ta'ala ń bẹ́ẹ̀ èyí tó sì tún jẹ́ pé báyà àtún máa ń kọ́ ní ìkọ́ lẹ́kọ̀ọ́ òun náà ń bẹ́ẹ̀ bíbẹ̀ gẹ́gẹ́ bí al-Ashaj Abdulqais tí ó béèrè tánàbí sallallahu alaihi wasallam inna fika la khaslatayn yuhibbuhum Allah pé àwọn àwà méjì kan bẹ tí ń bẹ lára rẹ arákùnrin yìí tó jẹ́ kó ba lékè ọlá nífẹ̀ẹ́ sí méjèèjì anabi sallallahu alaihi wasallam àwọn adakọ rẹ fún àmọ́ kàtí yà fẹ́ yẹ yọ ń bẹ ní pínpà tó wá béèrè lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam kẹ báwo ni anabi sallallahu alaihi wasallam yìí pèsè ẹ̀bùn ni àbí báwo anabi sallallahu alaihi wasallam yìí pé ẹ̀bùn ni àṣẹ. ìmọ̀ ń bẹ nígbà mi tó jẹ́ pé bóyá wọn kàn bùn ẹlòmíì ni kìí ṣe pé bóyá ìmọ̀ rẹ̀ ni ló tó bá kàn yóò kàn mọ àwọn obìnrin sí kẹ́nẹ̀ yóò mọ àwọn bá gbé yóò mọ àwọn bá lò ọ̀dà tó pé gbogbo àwọn obìnrin yóò mọ kó jẹ́ pé òun gan ni ó jẹ ọkọ àwọn kò sí onípe nahnu qawmun naglibu nisaana faqadimna ila almadinati fawajadna fawajadna nisaaha taglibu rijala àwọn tiwa àwọn máa ń borí àwọn ìyàwó wa ni àmọ́ gbà táwọn dé ilẹ̀ Madina àwọn bá rí pé àwọn obìnrin wọn gan wọn máa ń borí wọn àwọn obìnrin wọn wọn máa ń ṣe wọn máa ń borí wọn látara yìí pé bóyá bí ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló fi jẹ́ pé tó ẹ̀kọ́ ni ló jẹ́ fún gbogbo wa pẹ̀lú ìran wa létí ní tá a bá ti mọ yìí pé èyí tó da náà ní táwa náà mọ irú wa tí ń bẹ ní ọwọ́ wa ẹ̀kọ́ ni wọ́n ti ń láti rántí yìí pé tó tá a bá ní bí ẹ̀bùn tí wọ́n tún ti fún wa ní kíni báwo ni láti kọ́ báwo ni láti lò báwo ni láti jèrè torí àyèmẹ́yẹ àwọn ẹlòmíín ìgbà tó balẹ̀ kí ọlá ṣerú eléyìí onírọ̀rùn fún wọn ló fi jẹ́ pé kíni ọmọ òun ò dọ́mọ kọ́mọ torí lára àwọn èsì tó jẹ́ èsì tó jẹ́ kíni èsì àbí tó jẹ́ ìṣirò fún irú nǹkan tá à ń ṣe yìí ipe tí ó wá jẹ́ kó bóyá èèyàn ní sùúrù èèyàn ní ìwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọmọ rẹ̀ ó padà di ìdákúdá òun ló sì pọ̀ jù ẹnìkan ló kọ ìyàwó rẹ̀ ló bá di kó bá fẹ́ gba obìnrin tí ó máa bá mójútó ọmọ rẹ̀ ló bá ní pẹ̀tọ̀ ipe nǹkan báyìí báyìí tó bá jẹ́ pé òun kàn máa bá wọn ṣeré òun kàn máa ṣe kíní lásán ni tí yóò ṣe ìwọ kàn wọn pẹ̀lú fífọṣọ wọn tí ṣe gbá fífísà wo iye báyìí ni ó máa san fún wọn lóṣù owó náà kéré ọba ní pẹ̀tọ́ àmọ́ tẹ bá tún fẹ́ kí n ṣe kíní báyìí kí n ṣe kíní báyìí iye báyìí lẹ́tọ̀ máa san ẹ bá tún fẹ́ kí n máa wẹ̀ fún wọn iye báyìí lẹ́tọ̀ máa san ẹ bá tún fẹ́ kí n máa dáná fún wọn ìgbà tí ó sì tán báyìí ló <laughs> ìpàtàkì ìyàwó ti ń ṣe ṣé ọkùnrin gbogbo tó ọkùnrin bá ṣe lè wò ó jẹ́ kínní ṣé yóò lè bọ́mọ ọmọ mọ̀ sunkún ṣé yóò lè rẹ ẹ dákẹ́ ni lọ́pọ̀lọpọ̀ gbà kó ní lè ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀dọ̀ ẹlòmíì ò tún sọ pé àkín wá ní bẹ́ẹ̀ mi bẹ̀ ṣe bí kákan pọ́n ọmọ ni dákàn ṣe kí ló kọ̀ dájẹ́ ni kò tí ì wọnú àdánwò rẹ ni kálá subhanahu wa ta'ala sànù fún bó lówó jù bẹ́ẹ̀ lọ yóò pín lẹ́mìí ṣé gbogbo bí ni ó mọ ọmọ tí ò tí ì jẹ ọmọ kóńkó ọmọ òpónlò tí ò jẹ ọmọ ọdún méjì mẹ́ta lọ sí gbogbogbò ni ẹlòmíì kan ṣẹ̀ tó máa pọn ọmọ gan sẹ́yìn lọ́kùnrin láàrin ilé àmọ́ sọ wá rọrùn bẹ́ẹ̀ ni ìgbà tó bá yàgbẹ́ àbí tí ń bì tí ń ṣe kí ni ibi ibẹ̀ ni yóò ti mà ọba àlékè ọlá fún àwọn obìnrin ní àwọn àǹfààní kan tó pọ̀ nínú rẹ̀ ní gbogbo nǹkan tí káwo bọ́ ọmọ bá ṣe lè wò ó da sáwọn òbí rẹ̀ sí àmọ́jó rẹ̀ ìkánú àwọn méjèèjì kó máa yàgbẹ́ ara kó máa tọ̀ ara nǹkan tí ò rí bákan lójú obìnrin ó torí ó ti máa lára yóò sì di tọmọ rẹ̀ sí di bàbá àbí ìyá ni yóò nílà àmọ́ jẹ́ owó ọkùnrin báyìí ẹ̀mí ẹ̀ wá ní òmò tutọ́ hmm. kìí ṣe bóyá ó sàn síta o àbí ó ṣe kíni lórí pé ah, dádì kí ló dé tẹ̀sán á ṣe kíni báyìí àwọn obìnrin ń kọ́ hmm. kò jẹ́ nǹkan kan lójú rẹ̀ lóbi jẹ́ pé kìí ṣe ibi tí wàá sí lọ́nu àmọ́ kíni mo kàn rọra fẹ́ já eléyìí náà àwọn nǹkan tí ọba àlekíọ́lá nínú àwọn ẹ̀bùn tí wọ́n tún fún àwọn obìnrin tó fi jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam fi sọ pé obìnrin ó máa gba dáadáa tá a sì fún pẹ̀lú bá jẹ́ ìyá fún wa ìpè kìnnì wọn ní nǹkan mẹ́ta ní pé man abar ya Rasulullah inú àdìdì tó fẹsẹ̀ nílẹ̀ ìpè tá a ní tí máa ṣe dáadáa sí ànábì sallallahu alaihi wasallam ní pé ummuk pé ìyá rẹ̀ ni ọ̀tọ̀ ní pé thumma man ànábì sallallahu alaihi wasallam tó ní pé ummuk thumma tó níbi ibẹ̀ yẹn kí wàá nìkan tán fàárọ̀ ni pé nítorí pé obìnrin tó bá lóyún kò ní ṣeéṣe kọkùnrin ní pé báyà mo ṣẹ̀ṣẹ̀ wá nífẹ̀ẹ́ rẹ̀ yìí òsì jẹ́ kí n jẹ́ ń bọ́ gbé oyún rẹ̀ bó ṣẹ̀ṣẹ̀ oṣù kan ṣé ó ṣeéṣe bí onìkan náà ni ó máa di wíkẹ́ ni hamalatuhu ummuhu kurhan tó bá tún fẹ́ bí náà kọ́ wa wada'atuhu kurha eléyìí náà kò sí àbárí ọkùnrin tó bá ìyàwó rẹ̀ mí nígbà tó fẹ́ bí ma àbí tí ó bá bí ọmọ náà kò ní ṣeéṣe ووضعته قرها وحمله وفصاله ثلاثون شهرا nígbà tó bá tún fẹ́ fún ọmọ náà lọ́yàn tó bá tún bí ńkọ́ ọyàn olókùnrin yóò fún níbi jẹ́ pé bóyá yí pé àwọn onímọ̀ ká máa ní pé nǹkan tó fà tó fi obi pé oríṣiríṣi dáadáa tán da pé ká ṣe sí obìnrin ẹni tí a wá fẹ́ mú àkójú rẹ̀ wáyé tí lára àwọn nǹkan tí sheikh wa abdulrazak ibn abdulmusin al-abbad al-badr hafidhahullah ìkànnì àwọn afáwa ní madina tó ń jẹ́ ọmọ afáwa sheikh abdulmusin ẹni táwọn wí sheikh abdulrazak wọn mú ìtàkà wáyé pé lórí báwọn yẹn ṣe máa ń kórìíra nípa obìnrin àti nǹkan tó ṣẹlẹ̀ ní ìtàn pé ẹni yìí náà òun náà bí àwọn ọmọ márùn-ún ni ìyàwó tó fẹ́ bí ẹlẹ́ẹ̀kẹfà ọdún nípò àwọn márùn gbogbo ẹ̀ obìnrin tó fẹ́ bí ẹlẹ́ẹ̀kẹfà ọdún lọ pẹ́tò oyún ló tún ti ìbímọ ló tún ti délẹ̀ ló tún ti fẹ́ bímọ yìí o má jẹ́ ojú obìnrin o má jẹ́ ojú obìnrin o má jẹ́ ojú obìnrin at last onígbó tó bá jẹ́ obìnrin pé bóyá nǹkan ti ń bẹ láàrin àwọn ti tán yóò tán síbẹ̀ yìí nu obìnrin náà ló máa padà bí sí kẹfà ìbí ẹlẹ́ẹ̀keje tó tún wá lóyún ni ló wá ní pẹ́tò títí tọ̀tẹ̀ yìí ìṣẹ̀wá ni torí pé ti ń kìlọ̀ fún látìgbà tó ti ń di mẹ́ta tó fi ń di mẹ́rin náà tó fi ń di márùn tó fi ń di mẹ́fà ìbẹ̀lẹ̀ keje yìí náà tún kìlọ̀ fún àmọ́ nǹkan tí yóò ṣẹlẹ̀ nínú agbára Allah subhanahu wa ta'ala òun ní pé lẹ́nu yìí bá sùn lọ́jọ́ kan ìgbà tó sùn ojú oorun ló ti lálàyé pé bí ìgbà tí alkiyama ti tó pé wọ́n wá mú òun lọ sí ibi iná ìgbà tí wọ́n mú òun lọ sí ibi iná báyìí kóun tó débi iná yẹn ọmọ àwọn kan náà àwọn ọmọ obìnrin tó ń bí ó ti tara lọ síbi iwájú nípa àbá àwọn òní wọ bíbà yìí ó ti tilẹ̀kùn iná yẹn wípé báyà rárá o wípé bàbá àwọn òní wọ bíbà yìí ni wọ́n bá fi ṣe àwọn màláíkà yìí pé wọ́n tún mú lọ síbi lẹ̀kùn ẹlẹ́ẹ̀kejì tá a sì mọ̀ pé lẹ̀kùn mélòó ni iná ni la sab'atu abwabin li kulli babin juz'un maksum lẹ̀kùn méje lónìí wọ́n tún mú lọ síbi ẹlẹ́ẹ̀kejì ọmọ rẹ̀ kan náà ọmọ mẹ́fà yẹn òun náà tó ti lọ létí ilẹ̀kùn pé bàbá àwọn onígbà bíbẹ̀ kò ní wọnú bíbá yìí o ibi kẹta ibi kẹrin títí ó wá ku wọn ìgbà tó débi ẹlẹ́ẹ̀kẹfà náà ti ọmọ rẹ̀ kẹfà òun náà ti lọ létí eléyìí ó bá kọ yọ̀ọ̀kan <laughs> ni wọ́n mú lọ síbi ẹlẹ́ẹ̀keje ibi bẹ̀rẹ̀ ló ti tají. kó yá mi <laughs> lẹ́rú ọ̀dà kí a lọ́wọ́ padà á lọ léṣe ẹ máa padà á lọ lé bẹ́yà wípé dákun obìnrin ni ó dákun obìnrin ni obi torí kó lọ lé béèrè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n mọ àlátú hmm. wọ́n sọ fún wípé ọba àlékíọ́lá ti ṣàánú rẹ níbi ilẹ̀kùn mẹ́fà nù hmm. kan ló kù kìlọ̀kìlọ̀ máa lọ lé bẹ̀bẹ̀ kó o àmọ́ gbà tí ọba náà wá ọlá ọkùnrin ló wà lọ ìyẹn máa kí ni nkẹ́rì amínà hulkan rọ́bì amínà àkàm wọ́n bá fi lè ṣe kíni wọ́n bá kórè eléyìí yóò rí èyí lóbi yẹ pé sùúrù yẹn náà ni tó kí yẹn bá ṣe tán nígbà mi bè lé ẹni tí ọmọ bá ti wà láàrin gẹ́lẹ́ bí wọ́n ṣe sọ fún ọkùnrin gẹ́gẹ́ náà ni wọ́n ṣe àkíyèsí obìnrin torí obìnrin òun ní máa wúre lẹ́yìn òní ẹ̀yọ́ máa wípa wípé wàhálà yẹn ṣe ti pọ̀jù kó wọn ṣe máa bá ti tán lọ yóò padà sábàmà àìmọye àwọn tẹ́ sábàmà báyìí ó da wọn mọ́lẹ̀ ó padà yà kò jèrè àwọn ẹni tí wọn bá ṣe wàhálà rárá nílé ọkọ níjọ́ kìnnà náà wọn padà ń àwọn ọmọ yẹn ìwọ tó ti ṣe sùúrù tó ti ṣe wàhálà tó ti jẹ ẹkẹni lórí ọmọ kínní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn kí á ló tún kù tí ọkùnrin bá ṣe kó òun ni ló yẹn obìnrin ó yẹ the yá kó kí. kọba náà bá eh, Abdur sheikh abdulhakeem ní ẹ̀san olóore pẹ̀lú má ṣe mú àyà lọ sí ibi ìbàyí tó jẹ́ pé nínú àwọn kata nídìí ní àwùjọ wa nu á dunnú ní òní ẹ sì gbọ́ nígbà mi lẹ́yìn oṣù mẹ́ta oṣù mẹ́fà àwọn yẹn ti kọ́ra wọn lẹ̀ ẹlòmíì ọdún kan ẹlòmíì ilé ọmọ gbóná ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú fún wa kó tún gbogbo wa sí níbi tí a bá kù sí àwa máa ń bóyá ká fi ìgbàláyè ìbéèrè ọyọ kan sí méjì fún àwọn bàbá lọyọ kan bóyá àfa yìí náà ti ṣe ó di méjì nù náà ẹ jókòó wa aleykum salaam wa rahmatulah. Allahu Akbar. Ẹ bá a kama sí. Hmm ẹrú tí kú bá wọn tó sí hmm. eh, tí bá ti a ti jà àkọ́ra wa lẹ̀ ló kú bá wọn. Allahu Akbar. bàbá eh, yìí ti àkọ́ra orúkọ ti kú bí pọ̀ hmm. táwọn ìgbà táwọn níyàwó hmm. ìyàwó ọkọ̀ tó. kò pọ̀ tó báyìí. Eh, mo ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ti bá gbádùn ọkọ̀ mi gbádùn yẹn ni lọ́ha àwọn ọmọ sí ilé yìí lọ́wọ́ àfẹ́ di àṣìwọlẹ́gbẹ̀ẹ́ yìí kó tó ní àwọn mọ̀tà níyàwó ọkọ̀ ọkọ̀ ọrin alárìnrìn lọ́nìí ọ̀sẹ̀ mẹ́ta mi kò rí ilé ìyàwó mi ti gbà tí ìṣẹ́ tí wọ́n á pò nílé lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tí ń pín kílẹ̀ wírí ìwà bọ̀ mọ́ yìí òun kò sí wọn dára bí ah. ẹni tí wàá pín kọ́lé lórí wàhálà tí ó kú rí mm. bẹ́ẹ̀ tí ní sí ìlú wa ti fẹ́ bí àwọn ẹ̀kọ́ wa ti rí ẹ̀ àbá àgbẹ̀ níyàwó àbá yìí dọ́là pọ̀ lẹ̀. àbá gbogbo àwọn gbòbí ẹ̀wù wa kò sí wàhálà kìkì kò sí ẹ̀rìntì ṣe rí ìrí tí wọ́n rúbi wọ́n fi kòmí kalẹ̀ lọ́hàpọ̀ tó gbà wá tí a rúbi nígbàtà fẹ́yàwó ti wà wàhálà wa pọ̀ jù kọjá pé hmm. irú fìyàwó kalẹ̀ turu wọn kọ lọ́hàpọ̀ bẹ̀tì ní sí à ń fẹsẹ̀ ẹ̀ ń fẹsẹ̀ lọ́wọ́ ni hmm. gbà bí òkú àfẹ́mọ́ jẹ́ kí ní ọ̀hà ilé lọ́wọ́ ó ti ha ní ní èdìdì débí bẹ́ẹ̀ hmm. so ọ̀kẹ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì sẹ́rí báyìí tí wọ́n rí náà ni ò jẹ́ kí fi ọ́ pọ̀ Hmm. sùúrù tẹ́ sọ níwà ara fi parí ọ̀rọ̀ mi hmm. ní ọjọ́ kẹmọ wọlé ìyàwó mi gan ọba ní òun ti kò bọ́lẹ̀ ẹ̀kọ́ lálẹ́ orí ń tọ̀ ní lónìí èmi ti wo pé ọyẹ kí n tọ́ ní àmọ́ ń bá tọ̀ ní ó pè mí ju pé kí mọ̀mọ̀ kan lọ máa bọ̀ kọ̀ kí n tọ́ ní èmi bá tọ̀ ní mi lọ kí sáré kó aṣọ mi ló bá rí àmọ́ kí kí torí kó wọ́n pé ti bá ti gbá dá ti túlẹ̀ kalẹ̀ ń bá gbẹ̀kọ̀ ń bá wọn náà lè sọ pé ìtọ̀lẹ̀ ní mọ́tò fẹ́ pọ̀ wọn náà wọn ti kú ní èyí ti mọ́ kí tọ́lé ó dà ọ̀lẹ̀ nítọ́lẹ̀ wọ́n sì di yí hmm. torí mo ti wọ́n pé tí ẹ bá mọ̀ kọ́ láyé ọkọ̀ àjẹkọ̀ yẹn ni yóò mọ̀ ọ̀tọ̀ sẹ́ni tí ẹ bá ti lè gbìyànjú tí ẹ gbìyànjú bí sẹ́ni lájọ ní láìgbàdì àbá tí n bá jọ báyìí ọmọ ó wá fi fèrè bíbí bíi bí bá ṣe lu aago tí tààtì bẹ́ẹ̀ gúté náà hmm. máa wò báyìí mọ́ àwọn òbí òun bẹ̀rẹ̀ à sórí ẹ̀kọ́ tẹ bóyá lórí ọ̀dà ẹ wá wù ú jọ kí n wá pè é gbọ̀ngàn hmm. ẹ wá kú tó bá ṣẹlẹ̀ síbi inú ilé mi ọkọ̀ dàrú ni hmm. àwọn ọmọ mi ò ní gbọ́dọ̀ àwọn tó ń bá àwọn ìyá wọn bá ní tí àgbọ̀ yìí ìyá rẹ̀ wà mọ́ sọ fún ìyá rẹ̀ àmọ́ sọ fún àwọ̀ rẹ̀ pé bàbá yìí ń ṣe fún rẹ̀ o ceremony hmm. tí bá ti ṣe ló kiri ṣe rí ló kẹ̀ kí kẹ̀kọ̀ bílá kò ní nítorí ọmọ náà kọ ogun lówó láyé ogun wà so ọmọ ege ọba gbé wà so ní lọ mo ní máa ṣe máa ṣe wúlò àyè máa kí ìsàkó mo ní wọn àwọn ìyá lọ́jà wà so mo ní à mo ní wà so fún ẹni ibi hmm. inú owó rẹ̀ ló ti fún wa èdè ó sì ń dẹ́yìn bó ti fún mi ceremony hmm. gbádùn ti ń gbádùn rẹ̀ nísìnyí tó gbé ìyá rẹ̀ ti kò ní fún kò fẹ́rẹ̀ o so onídìí èyí sẹ́rí iṣẹ́ tá a ṣe àfẹ́ jẹun rẹ̀ ni hmm. ẹ̀yin náà tẹ́ ṣiṣẹ́ ní ẹ̀fẹ́ jẹun rẹ̀ ni hmm. tẹ́ bá bímọ tẹ́ bá ti fẹ́rẹ̀ ya rẹ̀ hmm. àwọn ọmọ yìí fẹ́rẹ̀ yìí ò ní láàkì yìí ẹ̀ sì bẹ́ẹ̀ tẹ́ bẹ́ẹ̀ pé tẹ́ bá lọ pé owó oúnjẹ yàrá yàrá àwọn tí ìdílé náà mi pẹ́ tó ọmọ náà yẹ bí ọ̀rọ̀ wa alaikum lórí ẹ̀rí pé àǹfààní olówó iyebíye la jẹ́ lára wọn báyìí nítorí pé lágbàlagbà nu gbogbo wa àti táwa fi wákàtí mélòó ṣe ẹrù bọ́ ti ọ̀rá sọ ní wọ́n sì máa wà péjúwe mélòó wa ó yé wa bí ó yé wa wá sí náà sí fún wa ohun àwọ̀ ọ̀dọ́ ọlọ́mọsí àṣẹ rọrùn fún wa náà alaikum sir tẹ́yìn abẹ́rẹ́ subhanahu wa kí ó ṣàánú wa irú àwọn experience báyìí yóò máa ṣẹlẹ̀ ó ní pé òbí tó rẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ẹbí àbáwọn tá a bá jọ ń jọmọ ìyá lọ́dọ̀ wọn ọ̀rọ̀ yìí wọn tó bó sì yí àwa ò yé wọn bó sì yé wa oníyẹmí wò àti àwọn <clears throat> kódà àwọn tí wọ́n ṣe ètùtù pàápàá pàtàkì jùlọ tí àìsàn bá ti lágbára irú àdánwò tó mọ́ ń kàn wá nílẹ̀ Yorùbá nù àmọ́ àkọ́kọ́ o ní pé tó bí bá ṣẹ́pè léèyàn lórí pé èèyàn ń bẹ lórí òdodo kí èèyàn fọkànbalẹ̀ lórí ìwé ìpè kì í jáyàn nítorí pé orí òdodo ní nǹkan tí èèyàn ń pè wọ́n sí but èpè tẹ́yìn béèrè lọ́wọ́ nípa rẹ̀ yẹn èpè yẹn kọ́ lèmi á fẹ́ ká discuss báyìí nìsín bí ó já sí pé irú situation tẹ wà yìí báwo lẹ ṣe fẹ́ bá a lò ǹjẹ́ ṣé n tó tọ́ gangan òun náà ní kẹwàá pa wọ́n ti yanyan báwọn ìyẹn kọ́ níbẹ̀rẹ̀ òun dẹ̀ kọ́ ní ìpìlẹ̀ ìpìlẹ̀ ní pé òkè wọ́n sọ báyìí fún yín ẹ̀yin wá ní kán mọ́ síbẹ̀ wọ́n padà wá síbẹ̀ ẹ̀yin ò ní tí ìsinmi iṣẹ́ dáwà tí yín náà ni ẹ̀tùn wá lọ bẹ̀ lójú ẹni náà ẹ máa wá sọ ń bẹ̀ ibi tẹ́ wà yìí kìí ṣe ibi tí yóò ti bá àánú ọlọ́run ọba pàdé o ibi ò dáa ẹjá fi tọ́lọ́run ṣe àwọn tó lè fi tọ́lọ́run ja ogun káàtì ẹ̀ lásàsí náà ni Al-Kùránì ṣe ja ogun rẹ̀ rúkìá náà ṣe ja ogun rẹ̀ kẹ́yìn lọ́bẹ̀ kẹ́ lọ́rẹ̀ ṣe àlàyé ṣẹ́rọ́gọ́rọ̀ wa a máa ń ṣàwọn àti ṣe kan ṣẹ́rọ́ àwọn kan míì ń bẹ àmọ̀pá àlàyé la nídì láti ṣe fáwọn bàbá yìí tá bá ṣe àlàyé òun ó sì ṣe kan gbọ́ lóòótọ́ ìkórìíra wa àwọn àlfáà tí wọ́n ṣe jálàbí fún wọn àwọn àlfáà tí ó yẹṣẹ́ wò wọ́n ti kọ́kọ́ kó ìkórìíra wa wọ́n ti ṣe kínú wọ́n ti kó sí wọn lẹ́nu àwọ́ òkò wá tún yẹ káwò tún wá máa ṣe ìṣe tí ó wà máa kọ̀nfàmù ròyìn burúkú tí wọ́n ti fi ròyìn wà ẹ̀dá sọ wípé àà ah, ó ti gba wèrè mẹ́sìn àà ah, ọmọ burúkú ni àà ah, alákatakítí irú yìí wá ṣẹlẹ̀ èèyàn ló wà débẹ̀rẹ̀ èyàn se tọ́jú wọn èyàn ti ra nǹkan dání èyàn gbé mílò dání èyàn gbé bọ́nfìtà dání èyàn wá ṣe gbogbo ẹ̀ tán èyàn wá dán ọmọ ibi tẹ́ wà yìí àkójọra wọn o irú eléyìí ọlọ́jọ́ lè dé o tí kú bá ilé ká yíwọ́n bí kò dájú pé ẹ bá ọlọ́run dáadáa ẹwọ́dún tẹ́ ti ń kírun bọ̀ <clears throat> ẹwọ́dún tẹ́ ti ń ṣe islam bọ̀ mo mọ̀ kéèyàn mọ́ ìjà kẹ́mù náà mo mẹ́rú ọlọ́run ọba kan nínú àwọn tó súnmọ́ mi dáadáa nínú àwọn tó ṣe pé ìjọ tọrọ à ń ṣe súnà bẹ̀rẹ̀ subhanallah bí ìgbà téèyàn lọ ya ọmọ burúkú ni wọ́n mọ̀ lejú wọ́n mọ̀ ṣe gbogbo ẹ̀ wọ́n mọ̀ ṣe pá ìgbò wáyá aṣáǹbá orí kìíní ìlọ ààrẹ tó lọ kí wọn ní hospital ìdákùn ẹni tó rí hàn lánàá ní rí pé ọmọ bú ó ti gbà wèlé mẹ́sàn ti gbàgbá mẹ́sàn àwọn àtàwájọ já àfáà tó jẹ́rú àfáà bíi ti wọn wọ́n pọ̀ mẹ́ o ẹ̀mọ́ ọ̀rọ̀ ti ń dọ̀rọ̀ pé yẹ̀kínu ti ń dé báyìí ó ti ń di pé tọ́ ó ṣe é ṣe kọ́ lọ́jọ́ ó dé àwọn àfáà tọ́jọ́ jọra wọn wọn lè pè wọ́n pé ọ̀rọ̀ táwọn fẹ́ béèrè yìí ẹ bá ń pe àfáà kí wá wá ìyìn sọ́lọ́ yọ̀ǹda rẹ̀ à kò yọ̀ǹda rẹ̀ o bó láti wá kí à ẹgbọ́dọ̀ mọ́ kí náà ni o ayin lè sàrò alá ẹmọ́ sí yẹpẹ ní alọ́bù yẹpẹ wá ní agbèsí ilẹ̀gbẹ́ a sì gbogbo ẹ̀ gbogbo orú ń tàà sì máa ń sọnù táwọn sọ pé àmú nǹkan kókókókó amọ́gbà tó ti rí pé ẹ̀mí lè bọ́ báyìí tó ti ń gbọ́ àkàníkà sọ́bà náà pé àkò yẹ́kẹ́ lọ́bẹ̀ kí ló dé tí ò fi yẹ kí wọ́n lọ́bẹ̀ ẹ fún wọn lẹ́rìí ayà báyìí sọ báyìí then ẹ fẹ́ kọ́ndẹ̀mù èyí ò mọ́ wọn lọ́wọ́ pé ilé aláwo ni wọ́n ti ríwòsàn ilé oníyẹ̀míwò kọ́ ni wọ́n ti ríwòsàn ẹ gbọ́dọ̀ fún wọn l'alternative ẹ̀ẹ̀kan ní ní kò dá àwọn torí pé tí wọ́n so ẹ̀yin ò lọ bẹ̀ ẹ wà rò eléyìí ò dáa eléyìí bá gbá báyìí ni èyí ó ṣorí burúkú wájú ọlọ́ èyí ó ṣe gbá èyí ó ṣe àmọ́ ọlọ́run fún wa náà lọ́nà àbáyọ a lè fi rúkìá jagun kìíní yìí àwọn ayá Al-Kùránì táà fi mọ́ jagun rẹ̀ káàtì lásàsí ni ó wà ẹ ti ẹ̀já lọ síwítù wò náà bóyá ọ̀rọ̀ tí wọ́n lè ọ̀rọ̀ abẹ́rẹ́ ọ̀rọ̀ ògùn ló nídìí gbogbo àwọn àjò báyìí àwa náà gbọdọ̀ ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí nípìnlẹ̀ ká tó máa sọ pé gẹ́gẹ́ bí ọmọ lọ́dọ̀ òbí ìdí nìyẹn mo fi rí pé ọ̀rọ̀ yìí ẹ̀yin náà bùkátà sí àti ṣe àtúnṣe àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan àmọ́ téèyàn bá ń bẹ lórí pé èèyàn pé kò sí tawhid tí è ṣe pé àníyàn èèyàn fẹ́ ṣẹ̀ wọ́n làníyàn téèyàn ní àníyàn pé a èèyàn rò pé bó ti yẹ kíkiní lọ rí àwọn awọ́yàn lépè lórí ẹ̀ irú èpè bá ń kọ́ lépè tí mo mú ọmọ àwọn bàbá tó jẹ́ bàbá nẹ́gbà Ibrahim alayhi salatu wasalam tó bá jẹ́ tépè wọ́n ṣe pé wọ́n ṣe pé tànkínà tún gbèrò wọ́n fẹ́ dáná sun ní ayé àmọ́ gbogbo ẹgbà tó yẹ pórí òdodo ló wà Allah subhanahu wa ta'ala ó kóyọ àbí ò kóyọ bí ó ti mọ̀ kọ́ náà yọ náà wallahu ta'ala ìtàrí ṣe